ayọ̀ lókè tí ó fi lọ́kàn mi bẹ́ẹ̀ni ò bá sọ̀rọ̀ òdì tí báráyé nú táwọn ò bá sọ̀rọ̀ òdì sọ́lọ̀ ògo àwa délé ilẹ̀ ìlérí àwa dé ibùgbé ayọ̀ ibùgbé ayọ̀ Odùduwà o. táwa ò bá sọ̀rọ̀ òdì sí báráyé nínú táwa ilẹ̀ ìlérí àwa. Odùduwà hmm. o. ẹ̀yin tèmi ẹ kú dédé ìwòyí o ẹ dẹ̀ kú bí ojú ọjọ́ ṣe rí mo kí yín nílé mo kí yín lóko mo kí yín lọ́nà ọjà o mo kí yín ní gbogbo ibi tá ẹ ti gbọ́ mi lẹ́ni o èní á dára fún gbogbo wa adúpẹ́ lọ́wọ́ ọlọ́run elédùmarè ọlọ́jọ́ òní o ọba àjíkẹ́ ọba àjíyìn elétí gbàròyé ọba kẹ́ẹ̀gì yán èkìtì kẹ́ẹ̀jọba ìṣápá toromọ́yán kẹ́ẹ̀gì láàlásìpọ̀ ọpẹ́ ló ń jẹrẹ o ọpẹ́ la fi fún bàbá lẹ́ni ọpẹ́ ọpẹ́ ọpẹ́ ọpẹ́ olúwa o ṣeun ọlọ́run o ṣeun olùbùkún o ṣeun o fún ìdásí ẹ̀mí wa títí di ọjọ́ òní bàbá ọpẹ́ ni a fi fún orúkọ rẹ ẹlẹ́ni olórí ètò wa ètò lédè èkìtì ti yorùbá yìí ọlọ́run mo bẹ̀ ọ́ o gbogbo etí tá a máa gbọ́ mi ojú tá a máa wò mí èmi náà tí màá máa sọ̀rọ̀ ọlọ́run ẹlẹ́dùnmọ̀ kó ṣàbò wa o má yẹ kó ju wa fọ́ má yẹ ké tiwájú má yẹ ká ṣe ọ̀rọ̀ gbọ́ má yẹ ká ṣe ọ̀rọ̀ sọ o ọ̀rọ̀ tó ń bí aráyé nínú àmọ̀ wípé kò sí bí a ṣe lè rìn kórí má gì tó o gbọ́n ọlọ́run ẹlẹ́dùnmọ̀ rẹ̀ kó wa máa pẹ̀rọ̀ sínú àwọn tí a bá fi ọ̀rọ̀ tí ò yẹ tí ọ̀rọ̀ tí ọ̀rọ̀ wa ò yé wa yé o ẹ ọpẹ́ ni mo dá o lódùmarè bá mi bẹ̀rẹ̀ ètò yìí láyọ̀ kó sì bá mi parí ẹ̀ kó o sì jẹ́ kí àwọn ènìyàn mi kan kí wọ́n ní etí ìgbọ́ lágbára Elédùmarè la gbàdúrà àmín hmm. ẹ ṣe mọ̀ wípé lóòótọ́ hmm, mi ṣe <laughs> mi ṣe ẹ wòlíì àbí mi ṣe wòlíì àmọ́ gbogbo wa ni òjíṣẹ́ Ọlọ́run bẹ́ẹ̀ ni ní ọ̀nà kan tàbí ọ̀nà méjì náà lóníkálukú fi jẹ́ iṣẹ́ Ọlọ́run ẹ ẹ̀yin tèmi hmm, mo kí yín o ẹ kú dédé ìwòyí ẹ dẹ̀ kú bí ojú ọjọ́ ṣe rí o ẹ mo kí yín nílé mo kí yín lóko mo kí yín lọ́nà ọjà mo kí yín ní gbogbo ibi tẹ́ bá wà lénìí o èní á dára fún gbogbo wa o àmọ́ nínú gbèsànù bí ò ṣe ibi ọmọ o gbogbo wa pátápátá la máa jèrè ọmọ wa láìkú ẹnìkan o ikú ò ní pa wá àrùn ní pa wá o ẹ jọ̀wọ́ ẹ̀yin tẹ́ kọ́kọ́ máa rí mi ní ìgbà àkọ́kọ́ orúkọ tèmi ò yípadà o àyàbá Táíwò Adébáyọ̀ ọmọ èkìtì kété olórúkọ tèmi o èmi èjìrẹ́ òrí làkìrì ọba ọmọ wíniwíni lójú orogún èjìwọ̀rọ̀ lójú ìyá rẹ̀ ó yà sílé alákìsà ó sọ alákìsà ó sọ́dọ̀ nígbà aṣọ ọmọ ẹlúṣeré orí igi òtò lẹ́lẹ̀ ọmọ tá a ṣe bí èmi eléjì rẹ àmúra ìgbéraga kọ́ àṣẹ olódùmarè ni o nítorí àwọn òrìṣà ìbejì wọ́n wà wọ́n wà lẹ́yìn mi olúwa ṣeun fún yẹn ẹ mo tún yà sílé bàbá mi o ọmọ ajọ́lagun òye ọmọ aláàrán eléjì kò mọ̀lù ọmọ aláàrán kan mú kórè ọ̀sẹ̀ jó ọmọ ajóṣìbí pè yùn dídà ọmọ ajóṣìbí rìn káká rọrọ oníṣìbí ọba kan ijódúlé àbá mi kéré mo lòmúrìn ògbèrè gbọdọ̀ jó mo tún yàbàrá sílé olówó orí mi o ọmọ aláwẹ̀ kan torí wúwẹ̀ kan máa kúrọ̀ sọjà kan wíkọ̀ nájà nájà kan bomi alura ọmọ olóró àbẹjẹ ọmọ amúdàsílẹ̀ fogun ẹnu pani lọ́nà òkè pàlúlawẹ ọmọ eléyìí kulẹ̀ àdéwúre èmi náà ni o èmi náà ni ẹ ṣé mo dúpẹ́ o ẹ̀yin olólùfẹ́ mi ẹ jọ̀wọ́ ẹ máa bá wa ṣí àìtó wa o ẹ dẹ̀ bá wa subscribe sí ẹ̀yin tẹ́ ẹ ti subscribe tí ẹ kì í rí notifications lólóyìnbó máa ń pè é ìyẹn wípé àwọn ètò wa tá a máa ń ṣe tẹ́ ẹ kì í rí ẹ jọ̀wọ́ ẹ tún bá wa padà sí ibi tọkọ subscription sí yẹn kẹ́ tún bá wa tẹ̀ka tẹ́ bá wa tẹ aago tó dàbí aago ilé ìjọsìn tó wà ní ẹgbẹ́ rẹ̀ ẹgbẹ́ rẹ̀ yìí kẹ máa rí ètò wa tó bá ti ń jáde nìkan òjọ̀kan ẹ jọ̀wọ́ ẹ bá wa subscribe ẹ̀yin tẹ́ ẹ ṣẹ̀ mọ̀ wá o mo dẹ̀ máa ń gbádùn kọ́mẹ̀ǹtì yín o àsọyé yín yẹn gbogbo ẹ̀yin tèmi àti àwọn tí wọn ọ̀rọ̀ mi ò yé wọn dáadáa náà tó tún padà wá ń sọ àsọyé tí mo tún fún wọn lésì gbogbo yín pátápátá ni mo nífẹ̀ẹ́ sí o àmọ́ mi ò nífẹ̀ẹ́ sí àwọn tó máa ń ṣèpè o torí ní orí ètò ti tèmi ẹ mọ̀ wípé mi ò kì í ṣèpè ẹ̀yin tẹ́ ẹ dẹ̀ rò pé bóyá àwọn ènìyàn èmi ò kúkú bú wọn o ṣe mọ̀ wípé bá a ṣe mọ̀rọ̀ ọgbọ́n ó yàtọ̀ sí ara wa bá a dẹ̀ ṣe mọ àgbékalẹ̀ ọ̀rọ̀ náà ó tún yàtọ̀ sí ara wa àmọ́ ní ìmọ̀ ti tèmi èmi ayaba Táíwò ní ìmọ̀ ti tèmi tí mo lè ṣe mi ò bú mi ò ṣèpè fún olórí kankan rí o mi ò dẹ̀ bú olórí kankan rí nǹkan tó ń ṣe bí ọ̀rọ̀ wọn ṣe rí nǹkan tí mo rí òun ni mi sọ o àti nǹkan tí mo gbọ́ tí mo dẹ̀ wá díẹ̀ wípé ó ó jọ gàté kò jọ gàté ó fẹsẹ̀ méjèèjì báyìí ó fi tira wọn òun lèmi rí o mo bá ṣe bí òwe ẹ̀yin àgbà ẹ dáríjì mí o ẹ ẹ̀yin tẹ́ ẹ dẹ̀ máa ń sọ wí àpà àgbàlagbà ẹ̀yin lẹ́wọ́ bí tẹ́ ẹ ti rí àgbàlagbà o torí àgbàlagbà ìwọ tó sọ pé àgbà ò kọ́gbọ́n hmm. ẹ wò ó mo ti sọ fún yín wípé kò sí ọ̀rọ̀ àgbàlagbà lórí ẹ̀rọ ayélujára o ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ la máa sọ lórí ẹ̀rọ ayélujára tó jẹ́ wípé nínú ẹ̀ ó èyí kan tá a bá gbé kalẹ̀ òun ló máa bá lọ bóyá ọ̀rọ̀ tá a gbé kalẹ̀ yìí bóyá ọ̀rọ̀ kan fi ṣe àríkọ́gbọ́n ni bóyá ọ̀rọ̀ ká gbé kalẹ̀ bóyá ìròyìn ni o ẹgbẹ́ sí mi létí ẹgẹ́ kí n mọ bó ṣe ń lọ bóyá ọ̀rọ̀ ká gbé kalẹ̀ yìí nǹkan tó ti ṣẹlẹ̀ rí tá a lè fẹ́ kó ṣẹlẹ̀ mọ́ oríṣiríṣi bẹ́ẹ̀ ló máa ń wà nínú àwọn ọ̀rọ̀ wa ẹ má máa da gbogbo ẹ̀ papọ̀ ọlọ́run á fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń rò bẹ́ẹ̀ ọlọ́run á fún yín ní òye o á dẹ̀ fún yín ní ìmọ̀ kò sí àgbàlagbà kankan lórí ẹ̀rọ ayélujára o àti wípé ẹ̀yin ọmọ kéékèèké tẹ́ ẹ tí ì gbọ́n mi ò ṣe pé àwọn àgbà tó bá wà lọ́dọ̀ yín àwọn la máa máa ṣàlàyé fún yín ẹ máa gbé tẹ bá ti gbọ́ tí ò bá ti yé yín ẹ béèrè lọ́wọ́ àgbà wípé kí ni obìnrin yìí kí ló mì ní kí ló sọ níbí báyìí ẹ rí mọ̀ wípé àwọn àgbà tó bá lóye jù yín lọ wọ́n á ṣàlàyé fún yín àrárá o kò rí bẹ́ẹ̀ báyìí ló ṣe rí o ẹ lórí ètò wa a máa a kì í sábà sọ èdè òyìnbó o a máa ń gbé ètò wa a máa ń gbé àṣà wa àti ìṣe wa àti èdè wa lárugẹ òun lẹ fi rí mi wípé màá máa sọ Yorùbá yìí yorùbá èkìtì tiwa àti yorùbá tiwantiwa àti yorùbá àti èdè èkìtì gbogbo ẹ̀ là ń sọ níbí àmọ́ ó ṣeé ṣe o tọ̀rọ̀ olóyìnbó náà èdè gẹ̀ẹ́sì tó bá wọnú ẹ̀ a lè fi sí ẹ ní bínú sí nítorí mi ò kì í gbọ́ òyìnbó púpọ̀ mi ò torí mi ò kì í ṣe ọmọ òyìnbó wọn dẹ̀ bí mi sí ìlú òyìnbó mo ti gé kó pupa dáradára lẹ́kìtì kí ni sí àásùlù òyìnbó nítorí bẹ́ẹ̀ èdè èkìtì ẹ̀ ò kò lẹ́rùn mi títí láéláé àti láéláé ìyókùn ìyọra nídẹ̀ káàbọ̀ sí orí ètò èyí hmm, tèmi ẹ rí mọ̀ wípé ẹ ní kí ló dé tí lórí ọ̀pọ̀lọpọ̀ ìyá èkìtì lẹ́ ń pè mí ètò lẹ́ ń pè ètò léde èkìtì ẹ lè sọ pé ìyá ètò ẹ lè máa ń sọ pé ìyá èkìtì ẹ lè máa ń sọ pé àyàbá táíwò bó bá ṣe wù yín lẹ ṣe ń pè mí gbogbo ẹ náà èmi náà ni mò ń jẹ́ bẹ́ẹ̀ kí la rí tí mo fi sọ̀rọ̀ olórí tóbi lẹ́ni hmm, ẹ mọ̀ pé tí mi ò bá ní ìdí kan àbí ìdí kejì mi ò kì í sábà gbèsè yìn ẹnì kankan lóòótọ́ kò sí bá a ṣe máa mọ̀ ọ́ rìn kó rí má jì tó o so kó rí má mì bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ilé ayé yìí o. Eh, ẹ jọ̀wọ́ ẹ̀yin tèmi mo wà lórí ètò Foyeke Mufasai program later so bẹ́ẹ̀ ni o ẹ̀yin tèmi eh, kò sí bá a ṣe máa rìn mọ̀ ń rìn kí orí kó má jì o kò sí bá a ṣe lè mọ̀ ṣe tó kí orí má jì àmọ́ ìgbà tí mo ṣe tí mo máa ń sọ ọ̀rọ̀ àwọn olórí kan tí màá sọ pé à ìkọ́ báyìí ló ṣẹlẹ̀ ìkọ́ báyìí náà ṣe ìkọ́ báyìí náà ṣe kò ń ṣe wípé bóyá mo fi ṣèbàjẹ́ wọn náà kò dẹ̀ kí ṣe pé bóyá mo fi ń bú wọn àbí kò ṣe pé bóyá mo fẹ́ fi bà wọ́n jẹ́ rárá o gbogbo wa la ní ẹ̀tọ́ láti sọ̀rọ̀ tí àwọn olórí kábíyèsí o ọ̀ní ìrìṣà mo wólẹ̀ forí adé o bàbá ẹ jọ̀ọ́ ẹ má bínú sí mi o ọ̀rọ̀ àwọn olórí yín tí mo dárúkọ ẹ má bínú bàbá mo wólẹ̀ forí adé o ọba kò mọ̀ títọ́ jayé rẹ̀ mo ṣèbàrẹ́ o á dáa fún ọ bàbá o hmm. ẹni pé tí n bá sọ̀rọ̀ wọn nǹkan tí wọ́n ń ṣe wọ́n gbé wá sórí ẹ̀rọ ayélujára oníkálukú ló ní àǹfààní láti sọ̀rọ̀ níbẹ̀ o bó bá ṣe wù ẹ́ ló lè ṣe àsọyé tiẹ̀ àmọ́ mi ìkẹ̀tẹ̀ sí wá síbẹ̀ yẹn lénìí ẹ jẹ́ kí n kúrò lórí ibẹ̀ yẹn lénìí màá sọ ibẹ̀ yẹn ní ọjọ́ mìíràn torí mi ò ní àkókò púpọ̀ ẹ̀ẹ́ olórí tóbi ìgbà tí mo sọ wípé mo ṣì ń bọ̀ wá sọ̀rọ̀ olórí tóbi àwọn míì sọ pé olórí tóbi ló tún kàn báyìí èmi ò mọ̀ túmọ̀ ẹ o torí ibi tẹ́ ẹ fojú sí ọ̀nà ò gbabẹ̀ o ibi tẹ́ ẹ tẹ́ ẹ fojú sí ọ̀nà ò gbabẹ̀ rárá ẹ rò wípé àwọn wọ̀nyẹn rò wípé bóyá mo fẹ́ wá sọ̀rọ̀ ẹ olórí tóbi ó ṣe báyìí sí Naomi kò ṣe báyìí sí sí olórí Naomi rárá o kò rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ rárá rárá ṣe rí kò dẹ̀ kí ṣe pé bóyá torí olórí tóbi ó jẹ́ ẹnìkan tí mo nífẹ̀ẹ́ sí láti ìbẹ̀rẹ̀ ṣe mọ̀ a lè máa wọ́n ní ká má máa fi ìwà ká má máa fi jọ́ọ̀gì ẹni ṣó ti yé yín bó ṣe wà yẹn o inú ẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni ó lè ní àwọn ìwà kọ̀ọ̀kan lọ́wọ́ o àmọ́ bí mo ṣe mọ̀ bóyá nǹkan tí mo fi mọ̀ nígbà yẹn bó ṣe máa ń sọ lórí Facebook àti ìgbà kan tó ṣe eh, missy àwọn misi tó ṣàṣìṣe àwọn ibì kan àwọn ìdíje kọ̀ọ̀kan tó ń gbórí òkè then gbogbo nǹkan tó ń sọ náà ń gbà ẹ́ pé ó bó ṣe rìn mọ́ àwọn ehm, olóṣèlú níwà àtìlẹ́yìn so mo sáà máa ń rí dáadáa ní orí Facebook ó dẹ̀ máa ń láìkì ẹ̀ so èmi ò tiẹ̀ mọ̀ wípé ó padà wá di olórí ọ̀nílẹ́ni ṣé ẹ rí olórí tóbi tẹ̀dẹ̀ ń wò yẹn hmm tí olórí Naomi tó bá sì ń bà tó ìgbà tí olórí Naomi tó ń fẹ́ tí ó sì wà ní ọ̀dọ̀ bàbá ní ààfin tí bàbá fá fẹ́fẹ́ olórí tóbi kò sí nǹkan tí tó lè tó lè di wàhálà láàrin wọn rárá rárá bẹ́ẹ̀ ni kò sí lóòótọ́ olórí tóbi ó ti sọ níbìkan rí wípé òun ò fẹ́ ilé olórogún àmọ́ ẹ̀ síbẹ̀síbẹ̀ náà ilé olórogún ló padà padà wá sí mo ti rẹ́ni ọkùnrin obìnrin tó ní pé òun ò lè fẹ́ ọkùnrin tó ń mu sìgá tó yẹ pé ìgbà tó bá máa lọ́kọ ọkùnrin tó mu sìgá náà ló padà fẹ́ àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ó ṣàgbìyànjú ọkùnrin yẹn ò mu sìgá mọ́ tó bí ilé ayé ṣe rí nìyẹn so olórí tóbi hmm, ọ̀rọ̀ yìí ó ti wà tí mo ti gbọ́ tipẹ́tipẹ́ nínú gbogbo àwọn olórí bàbá pátápátá tó fẹ́ lè ní mi wá lè sọ o olórí Elizabeth tí ò yọjú o. Eh àmọ́ nínú gbogbo wọn tán fẹ́ yẹn pátápátá mo sọ mo dẹ̀ tú sọ olórí tóbi nìkan ni ò ní ìkankan ṣe pẹ̀lú olórí Naomi olórí tóbi kẹgbọ́ ẹjọ́ tẹ́ bá ti bẹ̀rẹ̀ ọ̀rẹ́ kẹ́ bá mi parí ẹ̀ olórí tóbi yìí tẹ̀ ń wò yẹn kò ní ìwà kankan kò tiẹ̀ ní ìkankan tó da òun àti olórí Naomi wà kò ní ìkankan tó da àwọn pọ̀ rí rárá rárá ọ̀tọ̀ tiẹ̀ lórí wá kò ní ìkankan tó dà wọ́n pọ̀ ó kàn ní wá ní àyè tiẹ̀ ni hmm. ẹ mọ ìdí tí mo fi fẹ́ sọ̀rọ̀ yìí wọ́n mọ́ra wọn o wọ́n ríra wọn o tẹ bá rí olórí tóbi kẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ ẹ̀yin tẹ́ bá súnmọ́ tẹ́ gbọ́ ọ̀rọ̀ yìí wọ́n máa ń ríra wọn bí ẹ ṣe ń rí mi yìí tí màá dẹ̀ rí ẹlòmíràn wọ́n máa ríra wọn lórí ẹ̀rọ ayélujára wọ́n dẹ̀ máa ń gbúrò ara wọn àmọ́ wọn ò pàdé rí kò dàbí àwọn olórí mìíràn kò dàbí àwọn olórí mariam àwọn olórí Rónkẹ́ Tóyìnjọ́gbé àwọn olórí péjú àwọn olórí olórí péjú ó dàbí pé wọ́n ní wọ́n máa ṣe wọ́n ti ṣèyàwó wọn báyìí kò dàbí olórí péjú tàbí olórí Ashley olórí Ashley náà tí mo dẹ̀ sọ̀rọ̀ ẹ̀ lọ́jọ́ yẹn èmi ò sọ púpọ̀ olórí Ashley pé ó ṣe búburú pé ó ṣe ìwà ìkà sí olórí Naomi o mo ní ó bá ṣe ọ̀rẹ́ láti fi rí nǹkan tó ń wá ni mo sọ o wípé ìgbà tó dẹ̀ rí tán pé ó yẹ kó lè pé kó sọ fún nǹkan tí mo sọ nìyẹn ó dẹ̀ ní ìdí tí mo fi sọ ó dẹ̀ ní irú ọ̀rẹ́ tán ṣe torí èmi ò kì í ṣe mo mọ nǹkan tí mò ń sọ ò tí ń bá sọ̀rọ̀ àwọn tó sọ wípé ṣé mo mọ̀ pé ilé olórogún ọ̀ ilé olórogún pé ó yẹ kí n mọ̀ pé ilé olórogún wọn ń ṣọ̀rẹ́ wọn ń ṣorogún rárá rárá rárá rárá wọn ò fìgbà kan ṣe orogún rí o àmọ́ ìyẹn kọ́ ni mò ń sọ lẹ́ẹ̀ni mo sì padà wá sọ ọ̀rọ̀ yẹn torí wọ Fawzat Adéyẹmọ tó wá bá mi sọ̀sọ́kùsọ wípé ó yẹ kí n mọ̀ pé lọ́rọ̀ bó ṣe ń bọ̀ lọ́dọ̀ ẹ bó ṣe ń bọ̀ wá fún ẹlẹ́sìn omi tí ìráyè ni o. so olórí tóbi kò ní àti olórí Naomi Òkèrè náà ti ríra wọn òun ò bára wọn ṣe nǹkan kan papọ̀ rí o. ẹ mọ̀ kó tó yẹ kí wá sọ ẹ sọ ìtàn yìí òun ni wípé olórí tóbi fúnra rẹ̀ níbi ìwà ìfẹnu ọ̀rọ̀ ìfọ̀rọ̀wánu ìfọ̀rọ̀wánulẹ́nuwò ìyẹn olóyìnbó ní interview tí wọ́n pè é sí tó ṣe ní ọjọ́ yẹn ibẹ̀ ló ti sọ àwọn ọ̀rọ̀ kan wípé ìgbà kan òun ọdún báyìí lòun fi fẹ́ bàbá wípé ọdún tóun dẹ̀ fi fẹ́ bàbá yẹn wípé ìgbà tí àwọn interview lófin òyìnbó ló sọ pé àwọn interview kan wọlé àwọn èèyàn kan tó ń wà láàrin yẹn tó dẹ̀ tó ń wọlé bí àwọn kan ò fẹ́ kí ìgbéyàwó yẹn kó ṣeé ṣe tó dẹ̀ di pé àárín òun àti kábíyèsí àárín wọn kò kò gún dáadáa wípé òun òun ó fi sọ òyìnbó pé òun step back pé òun òun dá òun padà kúrò ńbẹ̀ òun mọ òun kúrò òun mọ́wọ́ kúrò ńbẹ̀ hmm. ṣé rí mbà ti sọ ìtàn yẹn láti ìgbà tó ti ṣèyàwó bẹ̀tì wọ́n á wò pé kí lọ́kàn mi pé ṣe ni mo tún wá wàhálà wọ́n á lè rò pé bóyá olórí Naomi ló sọ ìtàn fún mi olórí Naomi ẹlẹ́dàá ẹ̀ rí mi o ọlọ́run tí gbogbo wa ń sìn ó rí mi olórí Naomi kò sọ ìtàn tóbi kankan fún mi o nǹkan rárá kò tí ẹ sọ tán ẹnì kankan fún mi ó ní bí mo ṣe ń gbọ́ ọ̀rọ̀ mi so <laughs> ó ní bí mo ṣe ń gbọ́ ọ̀rọ̀ mi àmọ́ kò lè yé yín so olórí tóbi yìí ó wá sọ ọ́ mo wá rí i pé ah àkókò ti tó kí n wá tọ̀nà tọ̀nà tọ̀mọ́lẹ̀ sí ọ̀rọ̀ yìí torí olólùfẹ́ mi ni mi ì lè parọ́ fún yín kò ṣe wípé torí pé olórí Naomi bóyá ọmọ mi kan báyìí kò ṣe nǹkan bóyá ọmọ mi kan báyìí kò ṣe nǹkan o ọmọ ọ̀rẹ́ mi tí mo nífẹ̀ẹ́ sí ó wá ṣe ìyẹn ò ní kí kí máa fẹ́ràn ọmọ ọ̀rẹ́ mi torí ti bẹ́ẹ̀ ó lè má wọ̀ fún ọmọ tèmi kó wọ̀ fún ọmọ ọ̀rẹ́ mi àmọ́ àwọn tó jẹ́ wípé wọ́n ṣe ìgbésẹ̀ tó bá yẹ pé àwọn èèyàn wà nídìí ọ̀rọ̀ ọmọ mi yẹn tó ń ṣe ìgbésẹ̀ tí ò fi rí yẹn ṣe tó yẹ pé àwọn wọ̀nyẹn ló wá ṣe é àwọn wọ̀nyẹn ni màá kọjú sí àmọ́ ẹni tí ò tiẹ̀ lọ́wọ́ sí i tó hàn yẹn pé ọmọ mi ò kàn nífẹ̀ẹ́ sí ẹlòmíì dẹ̀ rí gbé ó dẹ̀ gbé ó ṣe ó dẹ̀ wá jẹ́ ẹni tó jẹ́ ọmọ ọ̀rẹ́ mi màá tún nífẹ̀ẹ́ sí náà so ọ̀rọ̀ olórí Tóbi ó yàtọ̀ pátápátá ní ọ̀dọ̀ tèmi o sí olórí àwọn olórí tó kù mi ìwà lè sọ bóyá àwọn míì tún ń bọ̀ o torí wọ́n sọ pé wọ́n sì pọ̀ tán sì ń bọ̀ tó yẹ pé wọ́n ní nìkan ṣe ó ṣeé ṣe kó lè jẹ́ pé ẹni tí mo máa mọ̀ tí mo máa nífẹ̀ẹ́ sí ló tún máa lọ sí orí ipò yẹn lọ́la gbogbo wọn náà wọ́n ti dé olórí lónìí o àyàfi wípé ọ̀nàkọ̀nà tí wọ́n bá gbà tí wọ́n débẹ̀ wọ́n ti fi pé wọ́n ti jẹ́ olórí wọ́n ti fi jù wá lọ so wọ́n ti dìyà àmọ́ ìyẹn ò ní ká má sọ nǹkan tó jù wá bá rí torí wọ́n gbé ọ̀rọ̀ wọn wá sí orí social media àwa náà á dẹ̀ bá wọn dá sí ní ọ̀nà tiwa. Hmm. ní mo fẹ́ sọ ìsọ̀ yìí lóòótọ́ ni olórí tóbi àti kábíyèsí ọ̀nìrìṣà lóòótọ́ ni wọ́n fẹ́ ara wọn ní ìgbà yẹn bóyá kó tó di pé wọ́n fẹ́ olórí wúrà ọlá mẹ̀músà mọ̀ wípé kán tó fẹ́ olórí Naomi ní ìbáṣepọ̀ ti wà láàrin olórí Tóbi àti bàbá àmọ́ ó ìgbà tí ò sí ìyàwó kankan ní ọ̀dọ̀ bàbá ni bàbá ti ní bàbá ti fẹ́ ẹnìkan ló tẹ̀ tó bá mi tàn mọ́lẹ̀ sí wípé bọ́n ṣe ríra wọn pé bàbá fẹ́ lọ sí ìrìn àjò ní ìgbà yẹn tó dẹ̀ ń wá obìnrin tó máa mú dání kò dẹ̀ sí olórí kankan lọ́dọ̀ ẹ̀ nígbà yẹn bóyá lẹ́yìn ìgbà tí wúrà ọlá lọ ni o àbí lẹ́yìn nǹkan tí mo sáàmọ̀ ni wípé kó tó di pé wọ́n fẹ́ olórí Naomi ni bàbá ìbá ti fẹ́ olórí Tóbi so wọ́n ní ngbà tán fẹ́ lọ sí ìrìn àjò ngbà yẹn ni bàbá wá ẹni tó máa àkọ́pìnì ẹ̀ tó máa mú dání bíi obìnrin náà wá bá rí Tóbi náà wá sọ fún Tóbi náà wá introduce ẹ̀ sí olórí Tóbi sí bàbá bí olórí tóbi àti bàbá bó ṣe mọra wọn nìyẹn ẹnìkan ló ṣẹ̀tún sọ yẹn fún mi àmọ́ èmi ò mọ̀ yẹn nínú ara ìtàn yẹn tẹ́lẹ̀ nǹkan tí mo mọ̀ nínú ara ìtàn yẹn ni wípé bàbá àti olórí tóbi wọ́n fẹ́ fẹ́ ara wọn wọ́n tẹ̀ bàbá kábíyèsí tẹ̀ ti mú olórí tóbi wá sí palace tí àwọn èèyàn ní palace gan tán ti ń pè é ní ìyàwó kábíyèsí o olórí ayaba gbogbo ẹ̀ náà ni wọ́n ń pè ní palace nígbà yẹn wọ́n ní nínú ìkan lára àwọn ayaba tó wà ní ààfin ní ìgbà yẹn wọ́n ní òun ni ò jẹ́ kí olórí tóbi òun ò jẹ́ kí kábíyèsí kó fẹ́ olórí tóbi ní ìgbà yẹn wọ́n ní ìkan lára àwọn ayaba àgbà tó ti dàgbà jù lọ ni àwọn àgbàlagbà yẹn náà pé o wọ́n ló sọ wípé torí pé olórí tóbi ó jẹ́ ọmọ tó bẹ tó bẹ sẹmọ ẹ sàmọ wípé ó bẹ ó wà dàbí pé bóyá ó wá yájú sí olórí yẹn ayaba yẹn ó wá yájú sí ayaba yẹn ayaba yẹn dẹ̀ ní ó súnmọ́ wọ́n ló súnmọ́ kábíyèsí ọ̀ní ìrìṣà dáadáa wọ́n ní ayaba yẹn ló wá sọ wípé rárá o pé kábíyèsí àfikìlà kò lè fẹ́ o wọ́n ní ayaba yìí ló wá sọ wípé wọn ò lè fẹ́ olórí tóbi ní ìgbà yẹn o wípé bẹ́ẹ̀ ni o ẹ̀yin tèmi ẹ ẹ má bínú sí mi ẹ bí mo ṣe ṣe fídíò mi yẹn mo tẹ̀ ti ṣe mo ibi tí mo ti wá edit ẹ̀ tí mo ń ṣe àtúnṣe ẹ̀ ibẹ̀ ni mo ti rí wípé fídíò yẹn ó ti ó ti gé kúrò ẹ òun ló jẹ́ kí n tún padà báyìí ní ibẹ̀ ṣe rí mi ẹ ohun mi náà kò yàtọ̀ ẹ bá a ṣe edit òun ló fà á tí ó fi rí báyìí mo dẹ̀ mọ̀ wípé ẹ̀yin náà ó ti mọ́ gbogbo ẹ̀yin onítèmi lára ẹ bí mo ṣe ń sọ lọ wípé ayaba ìgbà yẹn tó jẹ́ olórí lẹ́ni pé òun ni wọ́n sọ wípé ó ṣe okùnfà nǹkan tí kábíyèsí àti tóbi wọn ò fi fẹ́ ara wọn ní ìgbà yẹn lóòótọ́ o bó tilẹ̀ jẹ́ wípé wọ́n ní ní ìgbà tí olórí wà ní àkúrẹ́ tóbi tadé ní káwò tí wọ́n ṣe gbogbo ẹ̀ yẹn wọ́n ní bàbá tún fi olórí tóbi náà ó tún fi ẹ̀ bí wọ́n fi ó tún fi ṣe tampẹ́pọ́ ó tún fi tírẹ́tì díẹ̀ fún olórí Naomi wọ́n nítorí bí bàbá bá lọ báyìí sí ọ̀dọ̀ olórí Naomi ń gbà yẹn pé Tóbi ṣe ló máa máa mú fóònù táwa máa fi lé káàkiri kò ní jẹ́ kó kórójú ráàyè ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà èmi ò gbà wípé Tóbi lọ́wọ́ ní ọ̀rọ̀ yẹn torí tí bàbá ò bá fẹ́ gbé aago olórí Tóbi ní ìgbà yẹn kò ní gbé bàbá náà fúnra rẹ̀ ló fẹ́ bẹ́ẹ̀ ẹ sáà ti mọ bí bàbá ṣe ń ṣe agbọ́n eléyìí tó ṣẹlẹ̀ ní ọjọ́ yẹn pẹ̀lú Mariam àti Lọ́lá ìyẹn ò ṣe nǹkan kan ìwà àti bàbá wa nìyẹn kò sí nǹkan tá a fẹ́ ṣe sí yẹn àmọ́ olórí Tóbi àti olórí Naomi wọn ò rí ara wọn rí o wọn ò ní ìbáṣe kankan pọ̀ papọ̀ rí bíi ti àwọn olórí Mariam yẹn àti àwọn olórí tó kù bíi olórí ehm, Ashley àti olórí Péjú nísìnyí tí ó ṣẹ̀ṣẹ̀ ṣe ìyàwó adẹ̀bá olórí Péjú náà yọ wípé ó kú oríire ti ìyàwó tuntun o ẹ ẹ òun náà ábì wàlẹ̀ ábì sun o ẹ ilé kábíyèsí ọ̀nìdìṣà á tu lára o gbogbo nǹkan tó ń fọkàn ẹ̀ dàníyàn tó fi di wípé ó fẹ́ fẹ́ bàbá ọlọ́run á ṣe fún un ẹ mọ ìdí tí mo fi sọ̀rọ̀ olórí péjú yìí ni wípé ó ní ìfẹ́ olórí Naomi dáradára ó dẹ̀ fẹ́ràn olórí Naomi gbogbo ìgbà tó bá dẹ̀ ti wá sí Nàìjíríà láti ìlú Canada ló máa ń lọ sí ọ̀dọ̀ Queen Naomi ló máa ń ṣe dáadáa nítorí náà ẹ̀yin tèmi ìdí ni èyí tí mo fi sọ̀rọ̀ olórí péjú ní ibẹ̀ yẹn o ẹ̀mí lára àti ní ara àwọn ìdí tí mo tún fi sọ̀rọ̀ yìí tó ní mo ti sọ àwọn ìdí oríṣiríṣi sẹ́yìn lára àwọn ìdí yẹn kan wà tí mo tún fẹ́ẹ́ fi ìdí ẹ̀ múlẹ̀ lẹ́ni tí mo tún fẹ́ẹ́ tan ìmọ́lẹ̀ sí òun ni wípé ní ìgbà kan àwọn kan sọ̀rọ̀ wọ́n ní pé ẹ̀ àbúrò olórí Naomi ó ti bá olórí Tóbi ó ti bá já ìjàkadì ní ibì kan nígbà tí wọ́n ní olórí tóbi ní ìgbà yẹn ó máa ń wà ní pálàsì ó máa ń ṣe bí olórí gbogbo wọn máa ń pè ní olórí wọn ní bó ṣe rí àbúrò olórí nìyẹn wọn ní bó ṣe sọ̀rọ̀ fún àbúrò olórí nìyẹn wípé kó o sọ fún ẹ̀gbọ́n ẹ̀ yìí kò ṣe gbá kò ṣàwo kò ṣe kinní kan wọn ní bí inú ṣe bí àbúrò olórí nìyẹn tó mú olórí tóbi tó gbàgbá tó dìjà tó ń faṣọ tó ṣe gbogbo ẹ̀ tó fayọ tó gbàjà tó mo sọ pé bóyá ó bá jà bóyá ó faṣọ ọmọ lára wọ́n sà ló bá jà gan-an ní ìgbà yẹn tó jẹ́ wípé irọ́ pátápátá ni kò sí kankan bẹ́ẹ̀ yẹn tó da olórí tóbi àti àwọn ẹbí olórí Naomi papọ̀ rí ẹ̀ẹ̀kan péré tí wọ́n sọ wípé olórí tóbi àti olórí àbúrò eh, Naomi olórí Naomi tí wọ́n pàdé ẹ̀ẹ̀kan yẹn jẹ́ ìgbà tí wọ́n ní wọ́n ń ṣe àpèjẹ kan ní ààfin nígbà yẹn tí ẹ̀ẹ́ eh, tí àbúrò olórí tó wà ń bẹ̀ tí àbúrò olórí yẹn tó wà ń bẹ̀ tí olórí tóbi náà tó wà ń bẹ̀ oníkálukú wà ní ìjókòó tiẹ̀ tán dẹ̀ fi ṣe gbogbo nǹkan tán ṣe ní ìvẹ́ǹtì ọjọ́ yẹn tó níkálukú dẹ̀ fi lọ kò sí nǹkan kan tó dà wọ́n pọ̀ rí rárá bóyá ọmọ yẹn nìkan gan ló máa jẹ́ ẹni tó kọ́kọ́ rí olórí tóbi sójú belé yìí rí ẹ òun náà ni mo ní kí n sọ fún yín ṣé ẹ sáàrí ẹ̀yin tèmi ọ̀rọ̀ yìí ó fa àríkọ́ ó di àríkọ́gbọ́n fún gbogbo wa o nítorí ayaba ọjọ́ yẹn tó jẹ́ olórí lẹ́ẹ̀ni ṣe é mọ̀ wípé wọ́n tún padà wá fẹ́ olórí tóbi ṣáájú ayaba ọjọ́ yẹn tó jẹ́ wípé olórí tóbi àti ayaba yẹn tó jẹ́ wípé wọ́n tún ti di ọ̀rẹ́ lẹ́ẹ̀ni tó di ọ̀rẹ́ lẹ́ẹ̀ni àbí ṣe é rí ọ̀rọ̀ yìí ó ẹ gbogbo wa la lè rí ọgbọ́n àbí ìkejì kọ́ ní inú rẹ̀ tó jẹ́ wípé ẹni tí ó ṣokùnfà pé kán máa fẹ́ ẹni yìí ẹni yẹn gan ló tún wá jẹ́ ìyàwó sí ẹni yẹn ní ọjọ́ èní ẹ wo hmm, ẹ wò ó ṣe rí ọ̀rọ̀ yẹn mi ò lè sọ ju ibẹ̀ yẹn lọ torí ọ̀rọ̀ tí ò bá ti ṣe ojú mi tó yẹ pé wọ́n sọ fún mi tí mo dẹ̀ tẹ̀sẹ̀ síwájú díẹ̀ tí mo wà díẹ̀ tí mo rí wípé ó jọra àwọn gẹ́gẹ́ bí mo ṣe sọ lákọ́kọ́ òun lèmi sọ o èmi ò sí níbẹ̀ o kò ṣojú mi o àmọ́ wọ́n sọ fún mi ni o ẹ̀hún ni mo ní kí n tan ìmọ́lẹ̀ sí o nǹkan tó lè yẹ kí n sọ mo ti sọ lákọ́kọ́ o wípé ọ̀rọ̀ tí olórí Tóbi sọ ní ibi interview ibẹ̀ ni òun ló jẹ́ kémi tún tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ yẹn pé à òótọ́ ni mo gbọ́ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn rí báyìí léèbélé náà sọ pé ó ṣe é lọ ọ̀rọ̀ mi kò jù bẹ́ẹ̀ yẹn lọ ẹ̀yin tèmi hmm. mo ti mú ètò mi sópin o mo dẹ̀ ti lọ sílé olówó orí mi ẹ jọ̀wọ́ o ẹ bá mi ṣíà ètò yìí o kẹ̀dẹ̀ bá mi kọ́mẹ̀ǹtì sí kẹ́ bá mi láìkì ẹ̀ ọlọ́run á ṣe tó dáa nínú iṣẹ́ yín o ẹ má gbàgbé nípa àwọn ìkéde wa o ẹ ọjà wa a sì ń ta ọjà wa o ẹ lágbára ọlọ́run Elédùmarè àtúpàdé lórí ètò mìíràn. ẹ ìyókùn o ìyọra o ọmọdé ti dì sí o àmọ̀dé ajẹ̀kanra o. ó pàdé ìpọ́jà ẹ̀rẹ̀múrìn àríra ààyè gbé síbi rè o lọ́sẹ̀kì tí ó.